tó bá ti rí àwọn ohun tó ti rí ọmọ tẹ́lẹ̀ gbà kò fẹ́ kọ́ máa ń tán kí yóò ṣe lábúlẹ̀ rẹ̀ níta àmọ́ ìtò bá máa ń tẹ́ńkì kọ́lọ̀ ọ̀fẹ́ lè jẹ́ ìbáwọ̀ fún ẹ́ so then fún ẹlẹ́gbẹ̀ẹ́ kejì tàwọn táwọn náà tó wá gbà pé ọmọ kékeré nìkan làwọn náà tó kú sí ilé òkú priority for priority. lórí ìran náà àwọn kékeré ti sá tiwọn ẹ̀ tó ó ti wọ́n rẹ́ tó láti àwọn ti pé àwọn ti ti sọ kékeré lẹ́kọ̀ọ́ máa wà. ẹ náà wá sí ìrìn ìrìn sọ́ọ̀dì pé sábà ti wà ń bẹ sábàlàgbà náà sáyé báwọn ẹ̀kọ́ àná náà fún wọn ò fún ní rájà fún sábà àgbà náà sẹ́yìn ẹ̀ sábàlàgbà náà fún àwọn ọmọ kéékèèké sáyé báwọn láyé wá sí ọmọ ìdènà sí àgbàlagbà wọn náà lòun náà jẹ́ àdúgbò alẹ́ yẹn ọ̀pọ̀ sábàlàgbà náà sọ́ńdẹ̀ so ìyẹn bẹ́ẹ̀ náà. Ei, ei, bẹ́ẹ̀. Àwọn ọmọ ọgbà tí wọn tó bá ìfún nílá ká ìgbé ní wọ́n mọ̀ túnmọ̀ sí jáwẹ̀. Òbí náà tún á gbà tiẹ̀. Ẹgbọ́n mi, so, àmọ́ ìsìn bí kẹ̀lé bí wọ́n ti ń kẹ̀lé tó bá padà yá tó bá rẹ̀ wọ́n lè gbà wẹ̀ yí mọ́ ní ìsìnkọ̀ kò sọ̀rọ̀ kò yóò sọ̀rọ̀ ibi ládá nìkan ni yóò wà adékùnrin báyìí bí tùbà wò báyìí sọ wípé ó ní nínú àwọn àwọn àkọríyà ní ìpàdé ó láwọn òbí àwọn ọmọ kéékèèké àwọn àwọn máa ń tréènì wọn lórí àwò pọ̀ sí ìlànà àwọn ń tréènì wọn tọ́ba tí wàá rí pé ọmọ ìdíbà fẹ́ bẹ̀rẹ̀ oúnjẹ àwọn ò wá wá bíi àtẹ̀ bíi òwú báyìí láti sọ̀rọ̀ àti ìfẹ́ eré àwọn tó ti wá gbé máa fi ṣeré kọ́ má fi kéré rẹ̀ ó nà lọ sọ wí mùsùlùmí àná ni àwọn ọmọ yìí kí a mọ fún wa lóúnjẹ tí wọ́n bá tí wọ́n béèrè oúnjẹ oúnjẹ ṣáájú àtẹ̀ bí òun bá ìyàwó tàgbé kí nípa tó má fi ṣe ṣe ìkànnà ni but kéjì eventually ìjọba ń kéré balọ̀ lè jẹun àbúmọ̀ mú ìkọ̀ níjọ àti ewu sàn. Ẹ̀jẹ̀ ni wọ́n dá ẹ̀jẹ̀ ni wọ́n dá ọ̀fíìsì ẹ̀rọ

ní wọ́n há Quran àwọn kẹta láyé ẹ̀ wájú wẹ́rẹ́ bọ́dì lọ. Dẹ̀ lẹ́yìn rẹ̀ náà àwọn èèyàn ti dédé. Dédé náà ti kò ní ti pẹ̀lú béèjì ọmọ kékeré. Àgbàlagbà ọmọ kékeré kọ́ ni àpọ̀tọ̀lá. Owó Yorùbá. Àkọ́kọ́, a mọ̀ pé èdè etí gbogbo wa jọ ní and èdè sì wà influence pẹ̀lú culture àwọn tá a bá lédè wọ́n fi ń communicate wọ́n fi ń convey ká separate láàrin existence nǹkan àti belief yẹn nípa hmm? nísìnyí báyìí a mọ̀ pé ìkan exist ó yàtọ̀ sí pé mo belief nǹkan kan pẹ̀ tọ́ tó bá kan communication tí communication bá ní ìdí wípé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ mo fẹ́ introduce nǹkan yìí àbí mo fẹ́ fi mọ̀ọ́yàn ṣọ́ọ̀kù sí bọ́rọ̀ kan tí sọ̀rọ̀ ẹ̀sìn ìrírí jáde lọ àbí bí àbá sọ̀rọ̀ pé ah, ògùn ní síbáyìí tó ń sàdáàbò àbí ṣùgbọ́n àgbọ̀dọ̀ máa celebrate ẹ̀ níbi tí ò bá ti. alábi tí ò ti ní ìdí òní pé ó wé kì í ṣe ordinary ọ̀rọ̀ tó ṣe báwọn ò lè gbọ́ yé ìdáhùn a máa ń fi òwe beautify ọ̀rọ̀ ni kì í ṣe basic communication kì í ṣe basic communication in communication pay half of am àti tó bá kọ́ lẹ́ gbọ́dọ̀ tó máa ń lọ ní bẹ́ẹ̀ ni gbọ́dọ̀ tó pàtàkì pé tí wọ́n bá yín sọ̀rọ̀ tẹ́wọ́ fẹ́ àfẹ́ sọ̀rọ̀ èwo ló jẹ́ basic bẹ́ẹ̀ èwo ló jẹ́ bẹ́ẹ̀ wá in any ọ̀rọ̀ ẹ kàn wò pé ọ̀rọ̀ yẹn pa pa àwọn àkọ́kọ́ jẹ́ pa sí àfẹ́sẹ̀ ọ̀rọ̀ ò lè ṣe kó má sílẹ̀ ẹ́ ṣẹ́gbọ́n mi kókó kan pa mo fẹ́ ṣe there is no way ní màá tọrọ bí ní ọ̀sẹ̀ bẹ́ẹ̀ àbí lẹ́yìn pa logic fáàtì tí mo ṣe nǹkan tí mo fẹ́ dì ráì níbi fáàtì hmm? nǹkan tí mo fẹ́ dì ráì fáàtì odò méjì lẹ́yìn ẹ̀ matrix ọ̀nà ìgbà tí mo fẹ́ sọ̀rọ̀ tí ó fi wà bí ti fáàtì òní ọ̀pọ̀lọpọ̀ mẹ́ta bọ̀ iphone sí nílé ẹ̀hẹ́ ìdíkàwé kìnnìkan lẹ́yìn rẹ̀ gírámà ṣé èyí yìí lọ pẹ̀lú ilé ṣé ìlú ẹ̀ kí n lò àbí tẹ́bá ti mẹ́rin tí mo dábọ̀ lò àwọn ìtọ́ pàtàkì dúró gbogbo ọ̀rọ̀ ní méjèèjì aláwọ̀ fact and logic fact and logic tọ̀ tí òye bá ti sọ̀rọ̀ pé fact lọ̀rọ̀ jẹ́ tí kò ní í ṣe ní lọ́jíìkì ni ọ̀rọ̀ jẹ́ anything tí bá ti ń celebrate ṣírkù èèyàn ò gbọ́dọ̀ máa lò ó níbi rẹ́tíx àbí ibi ọ̀rọ̀ gbá because asset ti beautify ọ̀rọ̀ lọ. so kò fẹ́ ká sí ájà kí ni dé sí tẹ̀ bí àyè àlùbẹ̀dì iná àmọ̀nù ẹ̀ńtẹ̀ gbọ́dọ̀ wọ́n kò gbólú ìsẹ́lẹ̀ kan ẹ̀wọ̀n ní Islam yóò ti jì wọ́n la tẹ̀tẹ̀ lọ wọ́n ti ẹ má tẹ̀lé lánàá ṣùgbọ́n tó o lè lẹ́sìn bá nàbí sálà láàbù àlẹ́ òṣèlú ó ń chéǹjì orúkọ táwọn èèyàn ní kò sí pé ń sẹlẹbírètì ìdábàbọ̀ lágbájá jẹ́ abdulyago ẹrù lágbájá èmi bẹ̀rẹ̀ jẹ́ abdulata ẹrù salata gbogbo ní islam yọ̀gbọ́ but ìtumọ̀ ẹ̀ pé ẹrù lata ó ti ṣó connection ó ti ṣó bìlí àmọ́ látà entity nígbà ó wà láti rìfáàsì afẹ́sọ̀ kankan pa ẹ̀ ní ó ọ̀bẹ̀dẹ̀ àní choice rẹ̀ ṣùgbọ́n bàtà ìṣàkóso láti san òwe especially nínú ẹ̀sìn especially nínú mọ́sálásí ọlọ́run kìí ṣe láti kéèyàn pò wí ẹ́ bọ́lá ó sì ní ẹgbẹ́ tó wà fún ṣọ́ọ̀bù pẹ̀sẹ̀ rẹ̀ pọ̀ ó ti ní bí wọ́n ṣe máa ń yọ ọ̀gá tí ò dáa kó bẹ́ẹ̀ tọ́ba ti dẹ́rẹ̀ fún ẹgbẹ́ kìnní kan kìnní kan ní gbà kìnní kan gbogbo kìnní kan o ìdí pa kìnní kan nù ẹ ti sọ kìnní kan máa ní jẹ́ kìnní kan sí àgbọ̀n ọ̀gá pélé bí ọ̀kan èyí ó yọ pé kọ́lọ́ àdéhùn sára ṣéjì àwọn nǹkan kan tẹ̀pẹ́ kọ́lá sí èdè wọn náà ẹ̀ kódà ìsìláàmù tún bá débi pé àwọn wọ́ọ̀dù kan bẹ tó bàjẹ́ pé ìyá táwọn orúkọ àpò ànábì sọ sáwọn pé láì ẹ̀gbìn bá nà fún mi àárọ̀ àwọn ará oko ẹ mọ̀lẹ́ ká bò yín mọ́lẹ̀ ká o bá wẹ́gùn yín lórí wọ́ọ̀tẹ̀ tó fún ìṣá àwọn ará oko bá ń dẹran ni wọ́n pe ìṣá ní átámà átámà sì ní í ṣe pẹ̀lú pé kóòbù wọlé wọ́ọ̀káàdì ẹ̀ làwọn máa ń da ẹran wọlé padà pé ẹ má gbà fún ọkàn máa pè ní átámà tẹ́sà pé kò fẹ́ ọlọ́run ìṣá àwọn gangan ní ẹ̀rì tẹ́ so now ọ̀sán um, ó tún kejì ó ní pé àwọn òwe kan bẹ tó ṣe pé àwọn ọ̀tá ìsìláàmù ló fẹ̀ kan gbé kalẹ̀ ẹ̀gbọ́n àwọn ọ̀tá ìsìláàmù ló gbé kalẹ̀ ìtàn ti gbé kalẹ̀ ó ní pé tẹ́ bá ti wo èdè Yorùbá ti kíkọ kéde ti sọ èdè Yorùbá ti kíkọ àwọn tí wọ́n jẹ́ free slave lọ́dọ̀ lọ tí wọ́n di Christian bí àwọn àjàyí gráúdà kìíní nàìjíríà táwọn di pásítọ̀ bíṣọ́pù àwọn ni wọ́n kọ èdè yorùbá so àwọn máa wá ń fi àwọn ọkọ̀ àdìláṣù kan síbẹ̀ sábẹ̀ fi yẹ̀yẹ́ islam ẹ́ wọ́n tún láwọn ọkọ̀ kan tó fi promote christianity wọ́n láwọn ọkọ̀ kan tó fi yẹ̀yẹ́ àwọn sáńsì islam ẹ wọlé ìdààmú kéèyàn sọ yé ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ìgbàgbọ́ ìgbàgbọ́ máa sọ́ńsẹ̀ yìí tẹ́ bá wọn wọ̀ sí pé ojú ìmọ̀lẹ̀ òkú lọ́dí ẹgbọ́ ojú ìmọ̀lẹ̀ mùsùlùmí ìmọ̀lẹ̀ òkú lọ́dí ó bí ma ó sọ ọmọ rẹ̀ ní ìmọ̀rù máa ha ó ní ogun kọjú aha ní kọ́ bọ̀tẹ́ umar umar ilé dédé ìmọ̀lẹ̀ ó sọ ọmọ ní ó wá mọ́mọ́ ó pè ní umar ó sọ ní máa yí máa yí ló ṣe yìí máa ha pé ọmọ ní gbogbo orúkọ máa ha sẹ́wọ̀n pé ẹ́ ṣé ìmọ̀ orúkọ máa wò jọ ooru ẹni tó máa kọ́ra wa ní àkọ́lé máa ń kọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ fún ọgbọ́n òwe pa bẹ́ẹ̀ àwọn padà àwọn ìjọba ni wọ́n kó lè má bá wọn sọ ẹ̀ ó má rú yàtọ̀ bí òun lórí ẹ̀ máa ha ṣe ìtumọ̀ ẹ̀ òfẹ́ kọ sílẹ̀ ibi tó ti kọ́ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ iṣẹ́ umaru wá ní èdè tó burú. Ẹ̀ẹ́dẹ́ bá túbọ̀ mí náà ẹ̀ rí wọ́n ní níjọ ọjọ́ táwọn bá ń sọ ọjọ́ lórúkọ Friday ni wọ́n sọ lẹ́tì ọjọ́ ẹ̀tì kí ni jẹ́ tìrẹ Yorùbá àṣẹ nǹkan tí ó tó sẹ́yìn ò ní àṣeyọrí ni òun ní kí ni ò bá tó ní kọ́ńtáàtì pẹ̀lú àwọn tí wọ́n gbẹ́sẹ̀ àwọn àlẹ́bí ọlọ́wọ́ kó tó ní kọ́ńtáàtì pẹ̀lú Islam kó tó ní kọ́ńtáàtì pẹ̀lú Christianity kó tó mọ Judaism ẹ ọjọ́ mẹ́rin ni ò bá dé lọ́jọ́ ọjọ́ mẹ́rin lọ́jọ́ ọ̀sẹ̀ lọ́dẹ̀ ẹ lẹ́sìn ti di lájọ́ kẹrin ni ọjọ́ bọ̀ ẹ ọjọ́ bọ̀ pé dàbí ọ̀sẹ̀ ti parí ní ọjọ́ bọ̀ ibi tọ́jú ọ̀rẹ́ parí gùn ọjọ́ bọ̀ kọ̀gbà tó wọ́n ní pẹ̀lú mùsùlùmí ó ní tó ṣe o kẹ́kẹ́ táwọn àjẹ́ká rà wọ́n bọ́ ó wá fìjọ sunday ó pè ní àìkú ìjọ sunday ẹgbẹ́ kó là ìkú ìjọ sunday yorùbá níjọ sunday tó mọ̀ rárá kí ló òní pé ló kọ báyìí pé tó bá gbà fún jésù ní kú láéláé ìjọ láìkú sunday láìkú ẹ̀yin dé sáwájú ṣe o ìsìláàmù ti délẹ̀ yorùbá lùkọ́ tó sẹ́nìtì o ọ̀hún láti bí th century ìsìláàmù ti dé o ìrẹ́ǹtì dé bóyá bí eighteen nineteen century tọ̀ àjálù sáwọ́dà wà ń lọ ó ń lọ orin lọ fún àtàdé sátidá ọwọ́ jọ friday láwọn tó láyé ti jọ júmọ̀ àtàkùn ìdúmọ̀ tẹ̀ lọ́rùn ọwọ́ tó lọ jẹ́ yìí ọwọ́ fi sátọ̀dẹ̀ tó wà láàrin àbámẹ́ àbámẹ́ ibi tẹ́lẹ̀ ẹ̀ láti pàdé láti tẹ́lẹ̀ jí àdúgbò mẹ́ta àwọn ojú máa ní mẹ́rin òun ní irú àwọn èèyàn gbọ́dọ̀ mọ́ ṣe yóò sọ pé àátàn fi òwe tẹ̀lé nàta ẹnìtì tó bá ti jẹ́ ṣàìrọ̀ ṣàìrọ̀ nìkan tó jẹ́ símbọ́ọ̀lù ọlọ́ símbọ́ọ̀lù ẹ̀sìn a kì í yẹ̀yẹ́ rẹ̀ kọ́dà káàkiri yẹ̀yẹ́ ẹ́ mọ́sálásí àlàtà àìrò lánàá torí àpálẹ̀ lágbọ̀dọ̀ sàkọ́lá tó wọlé lágbọ̀dọ̀ pariwo lẹ́yìn àbí lábọ̀dọ̀ yẹn rántí láti bá wọlé àjà ń bẹ torí rẹ̀ ṣàáyọ̀ ẹ̀kọ́ ọ̀rọ̀ yóò àti ṣàáyọ̀ ọ̀wá ìnáhà ìtàkùn ẹni tó bá jẹ́ àwọn nǹkan tó jẹ́ sáyẹ̀nsì ọlọ́run ọba tóbi ara kọ́kàn yà níbẹ̀ ọlọ́run bẹ́ẹ̀ náà ni pé ẹnìbọ̀dì tí bá ti ń pàbò fún kan ṣàáyọ̀ ara wípé kò sí ìmọ̀ọ́nì tó fẹ́ ìwò tó ní mọ́tà dípù ẹ̀mà àwọn tó ní wọn ní tó èèyàn kì í ṣe yẹ̀yẹ́ tó ara rẹ̀ ní pé wọ́n ní ah, àfà ń jóná ẹ̀ ń béèrè wọn so ẹ̀hẹ́n ìjẹ́bùrú àwọn tó bá wọn bá ń jẹ́ ìjẹ́ tó ń bọ́lẹ̀ sí èyí sọ pé gbogbo fẹ́ sòwé ẹ̀ ṣé ẹ láwọn òwe yẹn nítorí tó tẹ̀lé pé àwọn àwọn afárá ẹ̀sẹ̀ kọ́lá attention sí i àti pọ́ǹtì ń bẹ tó ṣe fáwọn mùsùlùmí àtàwọn ẹlẹ́bọ̀ àwọn aláwo wọn máa ń jà wọn máa wá kọrin búra wọn ibẹ̀ làwọn eléyìí ti mú gbogbo òwe yẹn ẹ ẹ bá ti ẹ̀sìn tó ní gbogbo àwọn ọba àti ọbẹ̀ fẹ́rẹ̀ kí ọ̀lẹ́tẹ̀lé àbá ojú ara wọn ti ti wọn ni ṣẹ̀gbọ́n ẹgbà tó máa ń dùn wọ́n ní ààlẹ́ wá lè fi wùlẹ̀ lẹ́wọ̀n wá ààlẹ́ wá lè fi wùlẹ̀ lẹ́wọ̀n wá àìsànjẹ̀ yìí mọ̀lẹ̀ ẹ sáré wá alẹ́ amúlù kúlẹ̀ àwùjù la ewu ní san ọmọ ń gbọ́ jù sí àwọn náà ṣùgbọ́n nígbà tí màmá àwọn ilé yìí tí wọ́n fẹ́ tẹ̀ ká ìdílé sí ni èdè òní sọ pé èdè èdè ni ó wà neutral èdè ni ó wà neutral èdè tó ṣe tí wọ́n fẹ́ fi convey ìdíkan láti bí yẹ̀yẹ́ ni.

palẹ̀ so ní ọ̀rọ̀ àkọ́ṣọ́ àwọn èdè yẹn ò wà neutral so èyí wọ́n pé àwọn nǹkan tó bá jẹ́ ṣáá ìrọ̀lá ànábì sallallahu alaihi wasallam ọlọ́run mọ́sálásí ẹ̀sìn jìlìbáàbù ìwọ̀n gbọ́dọ̀ nǹkan ẹ̀sìn èyí gbogbo tó kó wẹ́ bá lè rí wọ́n kò ní o ó kò o lọ́rùn yìí so ìyẹn tó bá ìwé ẹ̀sìn ọ̀rọ̀ bí ẹ̀sìn náà ni wọ́n náà pè é ó ní ọ̀rọ̀ tí ń sọ àwọn òwe mi bẹ̀rẹ̀ pé òun ò ní rẹ̀ èyí ló bá ti ní inú pọ̀ èèyàn yóò kókò àwọn àbá pẹpẹ tí wọ́n ṣẹ́lú yọ̀rọ̀ àwọn ní ìdàdà kan kọ pé ká máa mọ̀ nǹkan báyìí tàbí àwọn asúlù rẹ̀ kan kọ ní orí ẹ̀ owó ò tó fún yẹn láti sọ pé bó ṣe wà ní ṣùgbọ́n àwọn kan bẹ ní ìdílé ìlú yọ because yóò lè pẹ̀lú fact àbí logic tí ẹ̀ fẹ́ jáde ara pé kí ìjọba jẹ́ pátúà náà lákòókò lágbájá yìí wọ́n ní ẹni tó fi òun délé àbí kò sáà ní bàbá káwọn sọ ah, lágbájá ọmọ òun délé pátì ní ẹ̀gbọ́n mi gẹ́gẹ́ bí pánẹ́bí sálá lọ́sẹ́lá náà kọ́ ọ anẹ́bùn abdul mọ̀tọ́lì ló pẹ̀lú ọmọ àbùmọ̀tọ́lì ló ní kò sáà ní gbàgbádà mi.

àmọ́ dọ́kúmẹ́ntì rẹ̀ làmídì ní í ṣó ka neutral neutral na sọ́ńdé òkú lára pàṣẹ ní sí ẹ̀ ẹ̀ máa wà níbẹ̀ ṣe àwọn ọmọ máa sọ pé ìgbọ́dọ̀ pé àwọn ọmọ wà lọ́wọ́ àti ìṣe ẹ̀ tí ìkọ̀kọ́ máa ń kọ́ bá ló wà lókù tẹ̀ náà wọ́n bá àwọn ọ̀rọ̀ àgbà wọn bá ní ilé wa lò àti sọ̀rọ̀ ẹ̀ ní ìgbòsíyà. ọmọ ẹ̀ ẹgbẹ́ kásímọ̀ àwọn ọ̀ṣẹ́ mọ́ ajá ti àwọn òkú ẹ̀kún sí ọmọ ìlú. ẹjẹ gbogbo wọn bá ìrìnàjò wa rí gbogbo wọn. àwọn ṣe ẹ̀sìn náà àwọn ọ̀kan sí ọ̀jọ̀ lẹ́sìn yẹn nípa ti ká tó wúlò fún wa. ìyá pé bẹ́ẹ̀ bá dáwà àwọn olórúkọ tàbí kójọ ìkànnà ẹ̀sà láàbọ̀ lórí ẹ̀dá láàbù sí inú àwọn ìtọ́wò lẹ́rà tó jẹ́ta owó náà lẹ́ ṣàṣẹ ṣẹ́rí àwọn tó àbẹ̀rẹ̀ sí ló wà pẹ̀lẹ́ ara pé àwọn èèyàn ka ẹ̀sìn fún wọ́n ti ṣe yẹ̀yẹ́ rẹ̀ nǹkan ẹ̀yìn ò já mọ̀ kankan lọ́dọ̀ wọn òun náà ni ó fi yára lẹ́nu wọn ká máa ṣe gbogbo nǹkan yìí sọ ìtumọ̀ ẹni bí ẹgbẹ̀rún ọkọ̀ ṣẹ́lú ojú ká kà sí ẹ má jẹ́ kí n tàn yín ṣe rí àwọn táwa náà ń pè láàpá láàrin àwọn mùsùlùmí náà dákọ̀ fún wọn. àbí ókè ṣe bílù iná làtà àti gbọ́ ibi fàtíà ní ipa àbí kí ló ka ipa ìkíá. nítorí ṣàbí ṣàbí ṣàbí ṣàbí níbi àwọn tó padà fi ìṣẹ̀ mbẹ́ tó ẹ̀ ti bẹ̀rẹ̀ wọn àbí bá ti padà wá ní ọ̀lẹ́ ìhòòhè ìjọ sọ̀rọ̀ ẹ̀sùn wọn lẹ̀ ṣùgbọ́n àwọn ìṣẹ̀sílẹ̀ tó bá dé ògbèmí ní páàkì yẹn tó àwọn onímọ́tò ní ẹ̀ nípa àwọn eléyà àwọn kò sí tó wù mí tán mo lórin náà wọ́n jẹ gbogbo ẹ̀ papọ̀ hmm? ọlọ́ọ̀la so nípa pé wá ní ẹgbẹ́ bá rí àwọn bàbá bàbá àtìlẹ̀ pé ilé pé wọ́n fẹ́ ní àwọn àgbàlagbà nílẹ̀ ní ẹgbẹ́ rẹ̀. ok ìwẹ̀n iṣẹ́ yìnyẹn náà tẹ́tì tẹ wáyé ní tẹ́tì tẹ́ ẹ̀ sọ wọlé náà ló máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n tẹ́tì tẹ́ òun ni wípé àlẹ́bíṣà làwọn ó sọ fáwọn àtàkẹ́ pé láàtò kúrò ní ẹ kàmá àtúrọ̀ nàtọ́ra ìtàkùn rẹ̀ ẹ mọ́ nìyí láyé ìgboro gẹ́gẹ́ báwọn ìsá àwọn nàtọ́lá ṣe yí ìsá àwọn náírà sábà fi gbé kọjá àti tí ó mọ. then tẹnudẹ́nà kan mẹ́ta àwọn àkọsẹ̀kọ̀sẹ̀ ọ̀gá pẹ̀pẹ̀pẹ̀ ṣe ráwọn tẹ̀ bá ṣe lágbáwá ọ̀dọ̀ wọn náà láàyè boró ti pọ̀ jù. ẹ̀yẹ̀ fún ẹlẹ́dàá kù ẹni tó jẹ́ pé ìgbà wo pẹ̀lú òun ni president gbogbo tí ń kàn tó gbogbo owó yẹn táìsù ìròjú ọdínmọ̀ ìhàmẹ́yìn ṣẹ̀fẹ̀ the custodian of the two mosques àti tó gbà pé ẹrú òkú jẹ́ fún ilé ọlọ́run àbí bẹ̀rẹ̀ wá wá sí ìlú wa àti ìpèkèrè náà yóò wá ní ìka ìṣóyà majesty ẹnu fílẹ̀jì náà ní majesty so adam ló ní ó gbé ọ̀la ńlá nǹkan kékeré àwọn ti ìdílábà lónìí jẹ́sì tó wà lábẹ́ local government chairman nígbà ní polówó tó wà ní local government the paramount ruler of kirikala islam so lọ́dọ̀ àwọn àwọn ọ̀dọ̀ ìyàgbákò ìbáṣepọ̀ àti wọ́n ti ń do ìwáyé onídájọ́ lára rẹ̀ tó ìfẹ́ ẹ̀jẹ̀ lára rẹ̀ ti mú ọ. ثم الذراع قال وتلك الأسلام المتقدم والكريم كان gbogbo ilé ayé yàrá òkúlé lọ́wọ́ gbogbo ilé ayé tó ní ìdíje ìsáfọ́lẹ̀ òkú rẹ̀ náà ajábò ló dé lànàlẹ́ sàtọ́là sọ pé ìnà àṣàkùnà ó kọ tó yẹpẹrẹ jù lọ́dọ̀ ọ̀lọ́ lẹ́ni tí wọ́n ń pè ní ṣá ìṣá àwọn ajábò náà yọ̀ kí yàrá ìgbọ́n ní kùlùkùlù ọba àwọn ọba nígbà tí wọ́n ń ẹwàdà ọba àwọn ọba lèyí tó ṣe yí pé kọ́lá ìyàwó kọ̀ọ̀lẹ̀ gbogbo emergency ni o ìkíní kan ìyàwó kọ̀ọ̀lẹ̀ olóyún ìṣúná ọmọ kékeré kan tí o sì fi sẹ́ni yẹn nígbà tá láti ẹ̀mí ẹ̀sìn òun sì ní emergency gbogbo irú sẹ́tìn yẹn tí ẹ̀ ti wà bẹ́ẹ̀ kò sí ẹ̀yàn náà ṣe ní máa ní ló ṣàrùn máa gbáwọn èèyàn gbáwọn èèyàn gbáwọn èèyàn gàtú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣẹ́tàwọn èèyàn bá mọ̀ ẹnu tó bá mọ̀rọ̀ gbọ́ tó bá sì mọ̀ tó bá nílà àgbà. ìtàwọn ẹlẹ́kọ̀ọ́ gbà ní pé ọ̀kan mẹ́rin àwọn lọ́rọ̀ ní sọ pé ìdá afúná aláìyá lùmọ́rù ìyá ọmọ ìṣe ìlé ìtàkùnyà àpapọ̀ ìmọ̀já ni. béèyàn bá yìn mí ń jọ kan ó fẹ́ yìn mí ó wá yìn mí ní nǹkan tí mi ò ní ó bú mi nǹkan tí ò sí lára mi ọ̀ ló ni wọ́n sọ fọ́kàn náà àwọn táǹpẹ̀ lábàlá òjò wa fún ní aṣẹ́ àpapọ̀pọ̀ lọ sí ju gbogbo ọpọlọ àgbáyé lọ sẹ́mà pé wọ́n bú ni ó lè fún ó lè fún ó tún mi rí inú ẹ̀kọ́ tó fẹ́ à ń ah, ṣe pé kí ènìyàn tẹ̀ wá wọ́n ti ẹni pé ń ṣe mọ̀ pé ọkùnrin ń ju gbogbo àwa lọ ẹ̀ ó ní gbogbo àgbáyé tí wọ́n mọ̀ pé àgbáyé ìgbẹ́ ló fẹ́ bú ọ ni ó lè fún gbà ah, ṣe tẹ bá dẹ̀ nígbà tó di pé dáwọ́lá ìsìlámù gan bọ́ sọ́ńdà àwọn tó ń ṣe lágbáwá tẹ bá rí táìtù ìgbà ń lò kan mọ̀ ézò dáwọ́lá ṣọ́mpù tíì kíríkà dáwọ́lá ìmáàlù dáwọ́lá sídọ̀tà wọ́n sì níjẹ̀ ẹ bá ti níjẹ̀ ó ní pé lágbáwá ni ọlọ́run bá fẹ́ sìn náà òun wá ló fẹ́ jọba fún lágbá ó gbọ́dọ̀ ṣe táìtù ńláńlá orí ń fi lè fi lọ́jọ́ complex. Hmm? ẹ náà mọ̀ wò ẹnìmọ̀ tó bá mọ̀ rí pé iyì òun ò dìpẹ́ǹdì lórí ọkọ̀ tó òun láti ọba jẹ yóò rí ẹ ẹ bá wò lóyìn ìbò nìṣẹ́ wọn lè ní àbí passport ẹ bẹ́ẹ̀ bá ti sàyẹn nù tiwa tó o pe chairman local government lásán níbi ta tó o fi executive chairman of kéréga kódà chairman executive gbọdọ̀ wọn bẹ̀ o o sàgbáfò ní ẹ bó ní mr yìí sí ní state ballot náà bó ìwé sọ yìí o tó bá ṣe bí táǹtà yìí sọ okú bára rẹ ni o tó ajagun ní dáta pọ́n kọ́ra bó ṣe ní tẹ́tì tó bá parí yunifásitì kan ó wá kó yunifásitì yẹn tán bóyá nígbà tó wà ń bẹ̀ mí ta lọ gáàrí ìyá àgbà láwọn yunifásitì gbogbo àwọn tẹ́tì pòfẹ́sọ̀ ìtàn mẹ́ta ni wọ́n ó ti wá di pòfẹ́sọ̀ nígbà tí òun padà fi lọ ọba ní àtúntà akíọ́lá ń kọ́ ọ̀sàgbákò ẹ̀ṣọ́ ẹ̀yìn ni tó bá ti tí òwájú ìwé ìwà bẹ̀rẹ̀ sí gbọ̀wọ̀ àwọ̀tẹ́ńtìkì náà ní táìsì mọ́ olùyọjú ẹ̀ tó àmọ́ ìsìláàmù ọ̀sán tẹ́ téèyàn bá ti bẹ̀rẹ̀ sí ṣe láìpínlẹ̀ téèyàn kọjá là yóò wá wọ́n ti bẹ̀rẹ̀ sí fáwọn ẹ̀sán sọ́là lọ. àná mi fẹ́ ẹ̀ka ọ̀gbẹ́ ẹ̀ka fá èmi abdullahi wà lọ́sọ̀ olè mi but lánàá jù tòun ti bẹ́ àná ti wá àwọn àǹsọ́ọ̀rù ṣe ìyàwó àwọn méjì náà àwọn ẹrú táwọn wọ́n lù ú lò wọ́n máa wá kọrin wọ́n kọ nípa àwọn àṣọrò ogun bá dàrú wọ́n ní àwọn sàn tí wọ́n ṣe wá sànà bí wọlé á abáni wàkúnìnà nàbí yòó yá aláàbò máa fi gàdì ànábì tó máa tí ó ṣẹlẹ̀ lọ́la ti dé báyìí. Ah, ànábì ní náà dá èyí ààrẹ àti lè wàkúùlì ìbílẹ̀ ti ìtàkùn èyí tó ń wí tẹ́lẹ̀ ni ó máa ẹ má pèlè ìdá ìhàdà wọ̀kúlì ìlẹ́sì ìsàkùnrin ìwáyà nàta ìsọ̀kún pé láyé alápùmọ̀ àbẹ̀bádìn ìlọ ẹnìkan pọ̀ mọ́ tí ó ṣẹlẹ̀ lọ́la ọ̀lọ́ so ìtọ́rọ̀ kéèyàn máa yẹnyàn yẹnyàn yẹnyàn láì ìgboro ní wọn padà kọjá àlàyé ìsìlámù àkú ọ̀la. Um, sorting of eggs èèyàn lọ lè gba ẹyin bìkan láti pa ó ní mọ́tò ìdúró èèyàn náà wọ́n fẹ́ ta padà níṣẹ́ tí wọ́n tún sọ ṣé kò sí ìjọ tàbí kò jọ. kò jọ pé náà kìí ṣe tẹ̀sí ìdí èyí tẹ̀sí kò ní wípé ẹni tó bá ra ẹyin lọ́dà tó wà nípa mọ́tò ẹyin ti di ẹgbọ́n ẹ̀yin ti jẹ ń wò rán lẹ́yìn ẹ̀yin ti dìbò nígbà tó wá di tiẹ̀ ta òun ló wá fẹ́ ta ó ti wá fẹ́ ta kò bá wàá kọ́ tẹ̀ ṣé jẹ́ni tí ó rà lọ́wọ́ rẹ̀ wà sí ètò sọ ta ó ti wá kéré báyìí yóò ti rí ẹgbọ́n mi kì í ṣe pé tó fẹ́ rà lọ́wọ́ rẹ̀ ló rán lẹ́yìn tó lọ́ọ́ nípa ẹ̀kọ́ tó rà tó rí tí wọn ò fi pamọ́ fún gbà tó fẹ́ rà kì í ṣe tàbí kì í ṣe bí kéèyàn ti rà ni wọ́n sọ. náà kí ló dé tó ṣe pé èèyàn ra àpò èlùbọ́ ní báàgì àmọ́ òun fẹ́ tà lẹ́yẹ ẹjọ́ ṣé bóun ní ó padà dìsáìdì èyí tóun ó ta ẹni tóun bá fẹ́ tà pétọ̀ owó abọ́ yìí lèmi fẹ́ tà ní one thousand kéèyàn wá dé sá èló lẹ́rà àpò ìlọ́kùn kan èyí tí ni àjẹjọ lọ́sí transaction tó tí ọlọ́run síbà òun ni àwọn kò gbọdọ̀ fi nǹkan pamọ́ fún tó bá ti pọ́ǹtì ní pẹ́pẹ́ transaction kéèyàn fi nǹkan pamọ́ fún ẹni tí èèyàn fẹ́ ṣe nǹkan fún kó o dí kinní rẹ̀ fún tí àwọn kẹ́ńtà fẹ́ sàkírífù ni pé nígbà yìí mo ti mú kí wá báyìí bọ́ yìí kéèyàn mo jìjì ìwọ wà wé fún ẹ òfin ìfẹ́ ìgbà tí ó ń rí náà gbọ́nra wa ṣe ẹni yóò wà wẹ̀ kìí ṣe tíṣẹ́ rẹ̀ à ń sọ ní pé ike ò lè yàtọ̀ bọ̀ kẹ́ni tó fẹ́ rà á sí every information tó bá níbi kó wà pé pé ike ń ríhùn náà ni òun tà tó fi kó òun tà fún náà nípa Islam ò wà á kà pé ẹ trade by one seven èmi lè ra ẹyin ní trade kéèdì tà ní mẹ́fà mẹ́fà kéèdì tẹ́sẹ̀ pẹ̀lú trade èyí ló ń gbọ́dọ̀ bá sí mo lè ra ẹyin ní trade kéèdì tà méjì méjì bọ̀kẹ́lì yìí sàtìmọ̀ sódà tó bá ti rí báyìí sọ ah, àwọn èyí kéré èlò lẹ́gbẹ́ lè five thousand àwọn eléyìí tóbi two thousand two thousand fi tèlé lẹ́yìn àkókò rẹ̀ pọ̀ so sorting yẹn fẹ́ tó lọ lè rà pé pé yóò bá pìpé rẹ̀ ẹni tó náà fẹ́ bá ọ̀rọ̀ ẹ̀ náà rí bó tẹ̀ fọ́kàn wa lè máa gbà wò àmọ́ sábà kiri pẹ̀lú ọ̀kan wa gbà káàkiri nǹkan tá a táwa bẹ́ẹ̀ kì lẹ́nu tó ṣe pé ó dì sí ìfẹ́ ẹni tó fẹ́ pé kg ní papọ̀ fifty kg ẹni tí ń ṣe ẹyin ibi tí ò rí bẹ́ẹ̀ nọ́mbà nìkan lẹ́ni tí ń ṣe ẹyin lòún wà na kò wà ni pé ijó fi pé ó lè má tẹ̀wá lọ́rùn ọgbà ọgbà ah, máa gbà ní ọ̀pọ̀ kúrò lọ́dọ̀ rẹ̀ tó bọ́tọ̀ rẹ̀ yìí láàbù. kọ́dà kó sàárè tí ó ní ńlá kò sí kó bẹ́ẹ̀ ètò àbẹ̀ ní fi ṣe ẹni fi dẹ́n tó sàfẹ́ rà sàdìmọ̀ tó sà ní choice because ẹni price ten sọ ni price wà quick nù sá ẹ̀yin ọ̀gọ́tẹ̀ ẹ̀yin ti yín pọ̀ àwọn price in quantity eh, kan sọ fún ọgbà àti ní èlò lẹ́sẹ̀ àwọn ní five naira ó wá ní ten naira ah yóò ta yóò lọ nínú five naira ló sì rí lẹ́yìn wọn yóò di. ọba àwa gbé pákẹ́ẹ̀tì tíìkì kan pé pé yàtọ̀ pákẹ́ẹ̀tì kò sí nǹkan nù ẹ̀ pé ṣé price ẹ̀ sáà lè lé ó sọ pé sábà mu àwọn ó sì ṣèyàn ojú kan sọ pé ah, àlọ́ tó ṣe kékeré ẹ̀ padà tí wá wọ́n àti wá ìpínlẹ̀ price so lẹ́nu fún ọlọ́wàlá Islam ah spiritual father tí èèyàn lè pèèyàn bẹ́ èèyàn lè pèèyàn bẹ́ èèyàn lè pèèyàn bẹ́ pé mo pèèyàn ní father ní sọ́ni ah tó bàbá rẹ̀ gba spiritual father mi èèyàn lè fẹ́ tí ì ṣe bàbá yẹn ní father pẹ̀lú ìtumọ̀ yẹn kílẹ̀ rí rẹ̀ yẹ́wọ́ ìgbé yẹn lè fẹ́ tí èso ọmọ èèyàn náà ní sọ́n pé yàgùn ẹ̀ tó bá ṣe pé ìtẹ̀yàn sọ ibẹ̀ ni pé èèyàn fẹ́ ṣòro lórúkọ ènìyàn plé àti ìdíjẹ́ sí yẹn àbí èèyàn fẹ́ ṣòro lórúkọ ọmọ èèyàn plé sí yẹn anabi sallallahu alaihi wasallam àdìsá àbùdáwò anabi analakum bi manzilati walid wa alimu analakum bi manzilati walid wa alimu èmi wà nípò bíi bàbá sí yín mò ń kọ́ ọ yín ẹ́ àtẹ́wò aṣọ ọ̀kan tó fẹ́ kọ́ so mo rò pé bóyá àwọn tọ́lú sọ̀rọ̀ àkúrò ẹ̀ lẹ́sìn bí níṣẹ́ àwọn àfa ńlá ńlá tá a bá fẹ́ nípa ṣe bí bá wọn ṣe pẹ̀lú wálé wọn kò ṣe bí bá wọn wálé pé dàbí ẹni tó gbé ipò òbí ló wà pé yàtọ̀ tó dàgbà yóò tún tíìtì yẹn yóò kọ̀rọ̀ yẹn fún gbogbo yẹn ló kà bí ọbẹ̀ bẹ́ẹ̀ náà sì ni àwọn àfa ńlá ńlá náà máa ń pẹ̀lú àwọn ọmọ dára tí wọ́n bá yẹ bá yẹjú tí wọ́n ní sàkókò àwọn pé wọ́lẹ̀ ah, ó wà wọ́lẹ̀ ní ìgbà sọ́tọ́ ẹgbẹ́ ìtumọ̀ yẹn bá ní ó sọ débi pé Imam Bukhari rahima Allah ti báàbù ní gádà bùkárì báàbù pé èèyàn lè pe ọmọ ní bùnáyà wíwò pé èèyàn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ òbí pé kó mọ́ ti rò pé ó ta ko òdò òhún àbá èèyàn lè pe èèyàn bẹ́ẹ̀ ọlọ́run ṣáfù àdúrósè ṣẹ́rí ìtí ń jẹ́ bàtí sọ wítìrì ní gbogbo kìíní yẹn gbogbo ọ̀rọ̀ táǹkì gbàmàdì tíṣàtì wítìrì ṣẹwárí ìdájú ṣíṣe wítìrì ní gbogbo tó wùkà bá tún ní rárá odd number ni ó parí pé ẹyọ ọ̀kan láti ṣe ilé ṣẹwárí bó ṣe wá wà ní pé ó wá ní ìpele èèyàn lè kí ẹ̀rọ tó gbogbo ẹ̀ bá há pátápátá kò sáyè mọ́ àbí torí pé èèyàn bẹ̀rù pé èèyàn lè má jí lóru táwọn ìfàjà lọ́sì yọ èèyàn bẹ̀ láti yọra kàkan tí yọra kàkan ṣoṣo náà ló fi lẹ́yìn ìṣá tó bá wá jí ọmọ àti méjì méjì méjì olùpadà kí ẹyọ kan gbogbo gbogbo kí ẹyọ kan yìí tàwájú ìyẹn ni Muawiya àti Sufyan náà tàbí ànábì tó ṣe yìí wọ́n sọ fún ibùnà abbas pé àbákà àtọ́lùmọ̀ ti ṣe wítìrì ibùnà abbas sọ pé ìnáwó láti ṣe ẹ̀ tó gbọ́ ẹ̀ sí ilé tó máa ń ṣe tó yẹn lè ṣe wà. láti bẹ̀ lẹ́yìn ẹyọ kan ó fi ìyẹn lè ṣe mẹ́ta tó jẹ́ méjì kan ẹyọ kan láti bẹ̀ yẹn lè ṣe márùn méjì méjì ẹyọ kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó fi dìbò mọ́kànlá ìtọ́jú bẹ́ẹ̀ lọ. tọ̀sẹ̀ wá rí ẹni àwọn bàbá wa ìdáhùn wa bẹ́ẹ̀ ni pé ẹni wà tí bá dá jẹ́ méjì méjì làwọn wá pèlú èyí tó jẹ́ ọ̀kan òun làwọn pèlú tọ̀ pé tó bá tó bá wá kí mẹ́ta lẹ́ẹ̀kan náà tàbí yóò kí papọ̀ wítìrì náà lòun náà kí bọ̀tọ̀ fáwọn tí òkú báyà ó gbọ́dọ̀ wà níta àti asábìn wa ń kọ́ gbogbo òun yẹn pátápátá wítìrì là ń pè but torí pé ìjàmbá ti ṣe ní two two two two two lápò ìṣọ́ọ̀tì ẹ́ ọ̀gá jẹ́ two two two two two wọn là á pè ní ṣáfì tó làwọn abiyari kan ṣáfì àti ìgbẹ́ èyàn lè ṣe onímẹ́ta àtẹ́wé yẹn náà èyàn lè ṣe ẹyọ kan èyàn lè ṣe mẹ́ta tó wà lùjá tó lè ṣe márùn kò sí ìtàn ìṣẹ́fẹ́ tí o ṣe ọ̀làwà rẹ̀ tọ́ wọ́n ní ọkọ ìyàwó gba fóònù lọ́wọ́ ìyàwó ẹ̀ nígbà tí fóònù rẹ̀ ó ní iṣu ó sì rà á aná sọ́bẹ̀ fún un. Eh, torí owó ni ó pè fún gangan ní iṣẹ́ ọbẹ̀ bàbá àwọn sì ní ìjọ panashi lẹ́tà ẹ fún mi fóònù mi mọ̀ ìyàwó wa lọ lè àwùjọ fa òòlù ìlú tán wàláwàlà ẹnu táwa rí gbọ́ nìkan jù hmm? àmì mi pé ọkùnrin ní kọ́ńtò lórí tó bá rí tíyàwó rẹ̀ bá ṣe o lè yíwọ́ sí ọ̀nà sáà tìǹà ya bó ṣe ń lo yìí ara tọkùnrin fi jẹ́ pọ̀ wá àmúná nù èròbìnrin kó tọ́jú rẹ̀ kó fún un lóúnjẹ kó jẹ kó sì má jẹ́ ó bàjẹ́ but ibi tí wàhálà máa ń wà ẹ̀mí èyí sábà fẹ́ gbà kó gbà pé nìkan lòun ò ní bàjẹ́ tẹ̀fẹ́ nítorí kí wọ́n bàjẹ́ gan-an bàjẹ́ ọ̀gá bàjẹ́ jùlọ. awọ́kọ̀ ìyàwó ń mutí ìyàwó òsín kò ní àlọ́pẹ́tọ̀ wọn náà fẹ́ bàjẹ́ báwọn sí ní wọn dàgbé wà lọ́jọ́ lọ́wọ́ sọ ọkùnrin ní ráìtì ṣùgbọ́n wọn láàlà ní ìsìnláàlì ń tẹ kó ṣe tẹ́bi tí hmm, mo mọ̀ tẹ́bi ọkùnrin náà sábẹ́ sí yìí ẹ máa ní ẹ kò lè ní ìrù kan báyìí ń tẹ́ àká sí àwọn kọ́ná kábèrè ṣé ọkùnrin yìí ló fẹ̀ sára fóònù fóònù ẹ̀ tó bá wọn tó bá ní à bọ́ọ̀ bá dọ́gbọ́n fún báwọn òun ò ní rí fóònù ìgbà lọ́wọ́ ẹ̀ tẹ́mọ́tẹ́ fóṣù tàbí àti bá fóònù ẹ̀ lọ́wọ́ ẹ̀ ọ̀ wà polówó fóònù ìgbà yes èyí fóònù ló ní kó má fi ṣe tiktok owó rẹ̀ gáà ní o ò ní ráìtì lórí owó ẹ̀ pẹ̀kọ́ bá àkọ́gbọ́n tó fi gba fóònù lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ àkókò sórí mo fẹ́ gba fóònù ẹ̀ tẹ́lẹ̀ mo ti lọ lè ná fóònù yìí báyìí àmọ́ fóònù Ah, àbí ọwọ́ ní tèbá ti tó ṣẹlẹ̀ náà tẹ́lẹ̀ gan odùfẹ́gbà ọlọ́run ọgbọ òfin ọ ní ráìtì débi kó gba nǹkan tó jẹ́ nǹkan tiẹ̀ tí eré ẹ̀sìn pọ̀ ló fún ọ lónìí arakọ̀ wà múnà kò débẹ̀ ọlọ́run dúkìá yìí tó lọ sí wọn sábàtì ilé yorùbá ìwà fún yóò mọ̀ pé àìmọ́ lówó kọ́ ní ojú kó rà mí fún tí ó máa rẹ̀ lè sáwọ́ ìjọba ìjọba tẹ́lẹ̀ kejì tó bá ṣe é pé nígbà tó ti gbá yìí nísìnyí ìyẹn bóbìnrin náà sọ̀rọ̀ nǹkan báyìí bá báyìí ní í ṣe sọ fún àǹfààní ìbàgbẹ́ ní ìbẹ̀ tó lè fi àǹtí tuntun tó bá ti ń ìgbóhùn jẹ́ kó lò padà ní ọgbọ̀nbí kì í ṣe nǹkan tá ń fi fóònù ṣe pọ̀ kọjá ọ̀rọ̀ fáànù pé ọkùnrin náà sì mọ̀ tàbí ọkùnrin náà mọ̀ bí ẹ bá ti kọjá la ẹ kọ̀ ẹ tẹ̀lé wọn bá because tá a bá ká ṣe kọjá àwọn tó yẹ ká ṣe fáwọn ìyàwó wa tán bá ya ohun alọ́wọ́ àmì ìkùntò. ó bẹ́tà obìnrin tí ilé wa ó kùn sọ́kọ rẹ̀ pé òun ṣe nǹkan báyìí bí kó máa yọ ọ sí lọ tó bá yọ ọ sí àwọn àpò gbàdàgbà mọ lọ́wọ́ so ká balance ẹ náà tó bá ẹ̀gbọ́n ló bá lè fóònù tó wà rẹ̀ rà ọkùnrin kọ́kọ́ òun ló ọ̀rọ̀ kó jọ kọ lò lọ pé lẹ́nì kejì ó ní wípé ọkùnrin yìí tí fóònù ẹ̀ náà bàjẹ́ tóun náà ń lo fóònù rẹ̀ tí wọ́n tóun ọ̀rà ní àbí ọkùnrin tó ní hájà tó fóònù ẹ̀ ìyẹn láìsí lórí ẹ̀ ó dà ní nǹkan tó jẹ́ nǹkan tó bẹ̀rẹ̀ ẹ̀ nínú èyí tí ó wà bí ẹ̀sẹ̀ mi tó lẹ́rìí àti ìṣòro tó wà láwùjọ ṣẹ̀kùn pé obìnrin ní freedom to wẹ̀ ibi kọ́kọ́ rẹ̀ sọ pé wọ́n bá wà ṣùgbọ́n ẹnu ilé tá àwọn ní àwọn obìnrin ń lọ́wọ́ jù bẹ́ẹ̀ lọ nígbà mi àmọ́ káwọn ọkùnrin náà má pọ̀ já lọ nípa àwọn ká sì má fojú wò ó tẹ̀rí báwùjọ bá ti di pé bá ti ń ṣe sí àwọn total control kan bẹ tí kìí sọ́ọ̀kù problem tó máa ń gbàgbé ìtẹ̀rí tó máa ń jó tó fún ẹ èmi ò fíìmù pé àfẹnusọ́lẹ̀ tó bá ti yúùsù mọ̀ sí mọ́tẹ̀ náà ló mú fíìmù káwọn ìlú control nìkan náà lábàá fi ṣe nǹkan yàtọ̀ sí conviction tóbìnrin bá máa wípé àlọ́ ah, òun gan sapa burú pé kọ́kàn náà ìfà ọ̀fọ̀n àìní ìgbà ìgbà ìfẹ́ omi ilé ni màmá yìí àmì ìta ń pọ̀ sí ẹ̀ ṣe tí bá ń yẹ ọṣẹ ó wà kàtà sófìfò tó fún kọ́kàn yẹn tó ká sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀rù bá ti tì tì àwọn ìyàwó ọlọ́run bó sì gáàjì wa yóò pa wá sí yóò pa wọn náà sí ọlọ́run àti ọ̀ ó kù kwẹ́sàn ọ̀rọ̀ jìbáàbù wọ́n lóbìnrin fẹ́ fẹ́ bu ọkọ rẹ̀ wá ní no sọ́kọ̀ yìí dáwọ́kọ́ béèrè wí sọ́kọ̀ yìí náà fara ẹ̀ náà ń bọ̀ ǹjẹ́ ó mọ̀ pé àṣẹ ọlọ́run ọba ni obìnrin olùjìbá tó àpàṣẹ ọlọ́run ọba ni tó kún wá fún sórí òfin yẹn lẹ́nu obìnrin ò tẹ̀lé ọkùnrin ò fẹ́ kan new writing ọlọ́run ọba ni ó tẹ̀lé ìwọ tó bá pà tó bá yípọ̀ fún pọ́ o kò gbọ́dọ̀ yapa àti ọlọ́run tó kó fẹ́ pílìtì dẹ́tọ̀ ọkùnrin ọba mọ̀ kó sí knowledge lọ́dọ̀ àwọn onímọ̀ pé ẹ gbọ́ báyìí hmm? ẹ̀wọ̀n tó bá mọ̀ tán kò ní a wà béèrè pé yìí torí kí ló dé ọlọ́ni èmi ìgbàkùnrin ló pé kò ní kò ní bá àwọn pèlè pèlè òun jáde báyìí ẹrú rẹ̀ ló wá jẹ́ mi. tí wọ́n ọkọ̀ òun jẹ́ ìyàwó ẹjọ́ rẹ̀ sì kọ́ ẹgbẹ́ bá ti sí sọ́ọ̀nì ìmú rẹ̀ kọ́ ní jẹ́ ní ní bàbá kò ní ni bá ti jẹ́ ni tẹ̀lé ọ̀hún náà dà so obìnrin yìí ṣe nǹkan tí ọkùnrin lòun ní lórí ẹ̀wọ́ à ń torí wípé wọ́n ti ọkùnrin yẹn náà wò náà ni òun náà fẹ́ ọkùnrin yẹn ni wọ́n ń gbọ́ pé má kú ọmọ yẹn ibi tá a wà obìnrin lóun fẹ́ mú ọkàn ọkùnrin gan kọ́lẹ̀ kó mọ̀ dàrẹ́kìtì so ọkùnrin ò ní ráìtì àfi lórí àwọn issues tó ṣe wípé bóyá pẹ́sẹ̀ láàpù wà nǹkan ìjà pẹ̀lú wà ń bẹ́ẹ̀ táwa ní àwọn àfa ìwé so nífẹ̀ẹ́ inú wọn mélèé àfa pẹ̀lú ìgbà wọn náà mélèé fọ́kọ́ wá ní ẹgbẹ́ ìlú mímú pàgbẹ́tọ̀ àwọn àti àwọn wájú ń fa in such a situation ọkọ̀ ní oṣù Hmm? ọlọ́run ó dàpọ̀ àwọn questions tó wà ní. Ah. bẹ́ẹ̀ ọ̀pẹ́ eh, èyàn sálámà náà ni èyàn eh, lè sálà èyàn sálámà ló kọ́mọ́ jù pé méjì méjì méjì méjì ó sálámà lórí fàmìlì àbí kó kí mẹ́rin mẹ́rin náà tó ti sálámà mẹ́rin ló ṣe papọ̀ àwọn kérò sí mẹ́rin mi náà àwọn afá àjàgbà yẹn ṣùgbọ́n ìkókọ ọmọ jù òun méjì méjì ẹyọ. Okay.